ọmọ tẹ́ máa fi ríran so ọlọ́run ti fi kíníyàn sí ara ọmọ obìnrin láti ọjọ́ ìbí rẹ̀ eégún kèwúkèwú ni tọ́lọ̀ fi ṣe security ààbò sí ojú ara wọn débi wípé nǹkan kan ò lè gbàbẹ̀ wọlé nǹkan kan ò lè gbàbẹ̀ jáde àfi ìtọ̀ àti nǹkan oṣù rẹ̀ tí nǹkan kan míì tó bá lágbára jù yẹn lọ tí ó bá ti gbàbẹ̀ wọlé kéúkéú yẹn ó gbọ́dọ̀ sùn sẹ́yìn ìsúnsẹ́yìn rẹ̀ yóò lídìí sí kí yóò lìdì sí kí ẹ̀jẹ̀ kékeré kó jáde ń bẹ̀. ìyẹn náà ń pè ní ẹ̀jẹ̀ àbálé so àṣẹ nídi pé kílẹ̀ rí ẹ̀ hmm, ohun tí ń ṣẹlẹ̀ ni tọba ti túwọ̀ náà bá fẹ́ lọ́mọdé ọ̀hún ẹ̀sìrẹ́ǹsì rẹ̀ ṣùgbọ́n ìsìláàmù kò sọ ìṣẹ̀lẹ̀ yẹn ṣùgbọ́n ohun tí ń ṣẹlẹ̀ ni sí ọmọnìyàn tí ò ṣe dìnáì mẹ́díkálì kò ṣe dìnáì àwọn náà sọ nǹkan mẹ́bẹ́ẹ̀ ló fi dá sí pé tán bá sọ pé wọ́n rèpù ọmọ kan wọ́n lọ wo fajínítì rẹ̀ kọ́kọ́rọ́ tọ́lọ́ ń fi bẹ̀ wọ́n wò ó só ti yanu it's just like pé padlock ti yàn sí pa èèyàn mọ̀ pé títì lọ wà tí wọ́n bá ti sí padlock ó mọ̀ náà ó ní ìdíkọ́ sẹ́mọ́ bèrè ẹ̀rí ìyẹn lọ́wọ́ mi pé ẹ̀rí ìwò ló sọ bẹ́ẹ̀ ọ̀dà padlock mọ̀ ni now ṣé ìsọ́mù sọ nípa ohun tí a máa ṣe tí ọwọ́ ìbàjẹ́ kò bá kan ìyàwó wa ìyàwó náà ìsìláàmù eh, sọ ń tàṣì báyẹ̀ ọ̀nà tí ìsìláàmù gbà sọ́lé ìsìláàmù jẹ́ ká mọ̀ wípé tọ gbogbo ẹni tí kò tí ìrọ̀kún ìrí lẹ́ńpẹ̀ ní bíkìrù gbogbo obìnrin tí ó bá tí ìdá ọkùnrin mà lẹ́ńpẹ̀ ní bíkìrù ọ̀wọ́n tí ìsìláàmù wá sọ ni pé ẹ ń bá ti fẹ́ bíkìrù ẹnba ti fẹ́ bí kírù tó sì níyàwó lé tẹ́lẹ̀ ọjọ́ méje àkọ́kọ́ tọmọ yìí wọlé wọn ò ní bá pín ọ̀wọ́ tí islam sọ nìyẹn obìnrin tí ò bá tí ìrọ́kùnrin rí ókọ tí islam pè ní alibikiru òkè alibikiru islam wá sọ pé tírú ọmọ bẹ́ẹ̀ tó bá fẹ́ ẹnìkan tó ti níyàwó kan lé tẹ́lẹ̀ tó ń wá lọ ṣèkejì tàbó ṣèkẹta tàbó ṣèkẹrin ọ̀sẹ̀ kan gbáko tọmọbìnrin wọlé bẹ̀ẹ̀ láti ọjọ́ tó wọlé yẹn ẹ̀fọ́jọ́ méje náà ní bẹ́lú ọ̀sẹ̀ odidi ọ̀sẹ̀ kan gbáko yẹn ìyí tí ń jẹ́ pínpín oorun láàrin òun àti àwọn tó bá ń lé kò ní wáyé nígbà tí ọ̀sẹ̀ kan bá parí wọ́n sẹ̀ wá pín oorun méje fẹ́ pín oorun ọ̀wọ́ nǹkan tí sáàmù sọ nípa bíkírù nìyẹn ní ìdàkejì tó bá já sí pé ẹni tọkùnrin fẹ́ kì í ṣe bíkírù ìtumọ̀ pé kì í ṣe bíkírù ni pé ó ti lọ́kọ rí ó ti lọ́kọ rí irú ẹni bẹ́ẹ̀ tọkùnrin bá fẹ́ lé obìnrin míì tó wà nílé ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tó wọlé ọjọ́ tó wọlé ọjọ́ kejì ọjọ́ kẹta kò ní sí pípín oorun láàrin òun àti àwọn ìlúkù rẹ̀ ọjọ́ mẹ́ta tẹ̀lera wọn yẹn òun ló ní the matter arising is that obìnrin tá a wá fẹ́ ní ìsìn ohun tá a mọ̀ ní pé kèè rí ok rí àmọ́ ń gbà tọ́kẹ́ ó dọ́dọ́ rẹ̀ ó bá níbàá ẹni tó ti dọ́kùnrin mà kí ń dájọ́ ti ẹ̀ ẹ̀nà ti bí mo ti gbọ́rọ̀ ìwà o ẹni ìbéèrè pé àmì wo ó ní ṣe ìsáàmù sọ nípa ohun tí a máa ṣe ṣe ọwọ́ bàjẹ́ kò bá kan ìyàwó náà mo ní ìsáàmù sọ nǹkan nípa ìyàn ju pé tàbá fẹ́ bí kírù ẹni tí ò sí ìlọ́kọ rí ọjọ́ méje àkọ́kọ́ títí ẹni so ìyẹn tó bá bá obìnrin kan lé ṣé bàbá obìnrin kan lé gbogbo ọjọ́ lọ́jọ́ ti ẹ̀ ni bọ̀dọ́ bá ti bẹ́ẹ̀dì kan lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ méjì àkọ́kọ́ yẹn ọjọ́ ti ẹ̀ ni a sì wà bẹ́ẹ̀ sí ní máa pín ọjọ́ tí èèyàn bá fẹ́ sayid adélébọ̀ dàìfọ́sí single mother or whatever gbogbo kọtẹ́ bá lẹ́mọ̀ pè wọ́n ó sàjẹ́ sayid ó sàtìlọ́lé ọkọ̀ gbọ̀ ọkọ̀ ẹ̀kú ni o ọkọ̀ra wọn lẹ̀ ni o ọ̀wọ̀ tẹ́bà ni o ó sàtìdílé ọkọ̀ bọ̀ ó ti ṣe ákídù yìí ó tó wá ṣe ákídù pẹ̀lẹ́ lòmíì ẹn tó wá fẹ́ yìí òun náà ti níyàwó ó ti níyàwó kan lé ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tóbìnrin yẹn wọlé ìtì ẹ̀ ni lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn wọ́n ṣe àmọ́ pín ọjọ́ láàrin ara wọn hmm. ní ìsìn àwọn nǹkan kan bẹ tó dá sí pé ìsìláàmù dákẹ́ lórí ẹ̀ tí ó pariwo ẹ̀ tí ò pariwo ẹ̀ inú sísàmù pariwo o ní ọ̀rọ̀ pé ọba ń lé àbọ̀ ọba ń lé ìsàmù pariwo ẹ̀ ọba ń lé àbọ̀ ọba ń lé ìsàmù pariwo ẹ̀ ìtí ìsàmù fìrìnlẹ̀ ni pé só ti só yìí rí àbí kò è só yìí rí a sì ti mọ́tẹ́ ń pè yìí yẹni pé ṣé bàbá rẹ̀ ti yọ̀ǹdẹ̀ fọ́kùnrin kan rí tàbí bàbá rẹ̀ aláṣẹ rẹ̀ pé yọ̀ǹdẹ́ rí tí bàbá rẹ̀ aláṣẹ rẹ̀ ò bá sí yọ̀ǹdẹ́ rí híyà bíkìrù tí aláṣẹ ẹ̀ bá sí yọ̀ǹdẹ́ rí híyà sáyì kò wá sí kẹta so ìsìláàmù kò sọ pé sọ ọba ń lé àbọ̀ ọba ń kí símọ̀ tó sì wà níbi bí islam ò ti pariwo ẹ̀ gẹ́gẹ́ bí yorùbá ti máa ń pariwo ẹ̀ ikímọ̀ wà mẹ́ ní ìsìn ọmọ kan lọ sílé ọkọ gbogbo wa mọ̀ wípé ọmọ yìí o àwọn aláṣẹ rẹ̀ kò tí ì lọ́kọ rí ok kò tí ì lọ́kọ rí sọ pé naturally a mọ̀ retí pé kí ni ipò ní àbálé níta mọ̀ retí nù bọ̀ tí ń bò délé ọkọ rí pé Ah. kọ̀kan tí ìbímọ ní o èyí ti dá ọkùnrin mọ́ o kọ̀kan tí ìbímọ ní o èyí ti dá ọkùnrin mọ́ kí ni ìdájọ́ ẹ̀ àkọ́kọ́ náà àṣà tí yóò bá dálẹ̀ pé obìnrin tá bá ń lé ká òwú ká fi nu ẹ̀jẹ̀ àbálé ok tàbí skáàpù funfun ká fi nù ú ká wá ra ìṣáná àti àwọn nǹkan míì ká wá fi parókò ránṣẹ́ sí òbí ọmọ yìí kò nítumọ̀ kò nítumọ̀ kò nítumọ̀ ẹ̀sìn wo sọ pé ká fi ẹ̀jẹ̀ àbálé ránṣẹ́ sí ẹnikẹ́ni tó bá rẹ́jẹ̀ àbálé clean rẹ̀ fẹnu sọ tọ́bí ẹ̀ bá bí ọ́ léèrè pé báwo ló ṣe bá ọmọ mi o ò fẹnu sọ nígbàtọ́ ọmọ tèmi lọlé ọkọ mo bí ọkọ ọmọ mi léèrè pé bóòlù sí bọ́mọ mi ni kẹ̀ẹ́sẹ̀ ní kọ́ o lè bí ọkọ ọmọ ẹ léèrè pé ah, mo tọ́jú ọmọ kó máa dá sí pé ó yọ ìrìnkún rìnrìn ok báwo ló ti bá ọmọ mi ó sì lọ ń bá dáadáa kò sẹ̀sẹ̀ mú áńkásìwù funfun àtẹ̀jẹ̀ ẹ̀rọ kan wá ẹ̀gẹ̀ tó ṣe ń pòdúsì ló ń gbé gẹ́gẹ́ ìsìláàmù ní ká mú ẹ̀jẹ̀ kẹta ránṣẹ́ sí ilé àwọn ìyàwó wa káfí parókù lóhùn ṣùgbọ́n ń ṣe wọ̀ tí bàbá ọmọ tó tọ́jú ọmọ tó sì retí wípé òun tọ́ ọmọ yìí ní títọ́ kan tọ́wọ́pọ́wọ́ òfin ní bà á tọ́ba béèrè káti yọrí wà ń bẹ̀ àbí ò láti yọrí kò sàbùrú ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ tọ́ba pọmọ fún ìyẹn báyìí ṣe wá rí ìdí Islam tí òfin wá há máa pé tọ́ ọba ń lé àbọ̀ ọba ń lé méjì ní sáàmù pín obìnrin sí kò sí kẹta díkírù àti sáyì díkírù ni ẹni tí bàbá rẹ̀ ò tí ìfìgbà kankan yọ̀ǹdẹ̀ rí fún ọkọ sáyìbù ni ẹni tí wọ́n ti yọ̀ǹdẹ̀ rí tọ́rọ̀ ẹ̀ wá tún padà di pé ó máa rì márì yálà ọkọ ẹ̀ ni yálà ọkọ ẹ̀ kọ̀ sílẹ̀ ni yálà olóṣekúlù fọ́kọ ni ní ìsìn ìyẹn fẹ́ ẹni yóò fún òtí ìfàfọ́kọ rí tí ọkọ òun ọwa bá a nígbà obìnrin tí ò tí ìrọ̀pìn rí ṣé yóò wà bọ́ọ̀tà ni wípé à ọ̀rọ̀ ti yíwọ̀ Islam rántí ọkọ̀kọ́ jẹ́ ẹ̀sìn ẹ̀sìn àṣírí ẹ̀sìn ìbòrẹni láṣírí kìí ṣe ẹ̀sìn tí máa tú tó ní kátúra wa láṣírí nǹkan tó bùkátà sí láti mọ̀ ní pé ìwọ ọmọbìnrin mo lérò pé bíkírù ní ọ ni àṣé fake bíkírù ní ọ fake bíkírù ní ọ okay ìbọ́nlé so ti túbà bó ti túbà ìtò nídìí ni o nídìí kó tú láti rí torí gbọ̀gán tó fẹ́ túyàn láti rí tó rántí iye ọmọ tó ti bá bíkírú wọn jẹ́ ọ̀rántí ṣe bí wọ ìná ẹ̀wọ̀n náà bàtà wọn kan jẹ́ wọ́n wá ṣe fún wọn náà àwa afọn mú ẹ́ ìwọ náà ti ó ti ó ti dìsfàájí àwọn ọmọ tó fẹ́ náà kó wá dá sí pé ìwọ dìsfàájí ọmọ kan rí àbọ́mọ méjì rí àbọ́mọ mẹ́ta rí ọwá lọ fẹ́ fẹ́ bí kírù ọlọ́wọ́ àtàrí fake bí kírù sí ọ ọ̀bọ̀rọ̀ pariwo ó ti fẹ́ ọkàn sọ pé tó ti túbá o tó ti túbá tó bá náà ti túbá àpá kàláà ó ti parí ọ̀ràn tó dá ìwọ kọ́ ló jẹ ìyà rẹ̀ kìí sí ìwọ lọ́sẹ̀ ọlọ́run lọ́sẹ̀ tó bá lóun ti túbọ̀ ti túbá nìyẹn táwọn òbí ẹ̀ bá bí ọlẹ́rẹ̀ pé bọ́ wá rí ọmọ alhamdulillah ala kulli hal wọ́n ti gbọ́ yé báwọn alhamdulillah Ah, alhamdulillah ala kulli hali wọ́n ti gbọ́yé wọ́n ti gbọ́yé tẹ́nà wá gbọ́yé kí wọ́n lọ wọ́n dictionary fún alhamdulillah ala kulli hali onídìkọ́ wa mọ̀ tó àti ọmọ ìyá rẹ̀ síta la'ala kọ̀dítà àbàtì àmì ilẹ̀ titúbá kọ́bà titúbá ìyókù dọ̀rùn so Islamu kò polongo ẹ̀jẹ̀ Islamu ìsìláàmù kò fi rán kò fi ṣẹ́ àrokò ẹ̀jẹ̀ àbálé rán ẹnikẹ́ni nínú àwa mùsùlùmí bọ́ bá bá bó ti yẹ kó bá alhamdulillah tọ́ bá bá bí ò ti yẹ kó bá alhamdulillah ìwọ náà wo ti ẹ náà tó sì rú ẹ̀rì káwà sọ pé òṣèrú ẹ̀rì káfà pé òṣèrú ẹ̀rì ọlọ́wà fi ìsàdánwò fún ọ tó bá ti tú bá àtá ibù mìíràn zambika málára ń bá làwú ni bá ti lóòtú bó ti tú bá nìyẹn gbó ti yé tọ́lọ̀ òsìwà jẹ́ kí ìbàjẹ́ tó ṣe yẹn tọ́lọ̀ yóò pọ̀ débi pé kí tiẹ̀ má ní tùmọ̀ sí torẹ́ lò míì nínú àwọn ọmọbìnrin yẹn wọ́n ti ṣèbàjẹ́ kọjá kọjá àfẹnusọ̀rọ̀ so islam ò fi àrókò àbàlẹ́rán wa o òtíyẹ́ ojú wo ni islam fi wo àṣà ilẹ̀ yorùbá àti sọ́ọ̀ islam ò lọ́wọ́ sí gbogbo wọn náà dáyẹn pé ọbáyàwó rẹ̀ ńlé ọwá ń fi áńkátìfù nu ọwá ń fi áńkátìfù fi nu ẹ̀jẹ̀ àbálé ọwá ń ràtàná mi ò ní o máa ràtàná fún àna rẹ̀ lọ́kọ́tọ̀ bá ráyè o ràtàná fún wọn náà tó lè sáná ra gáàsì fún wọn ni electric gas rà fún wọn ní tí wọ́n tún fi sè náà rà fún wọn pọ́ọ̀tì tí wọ́n èsè rà fún wọn kò sàbùrù ń bẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé òun fi ẹ̀jẹ̀ àbálé òfin ń pàrokò ránṣẹ́ kò dáa wọ́n fi pàrokò ránṣẹ́ so àti láǹfààní àti sọ kí ní jẹ́ zina zina ni ìbálòpọ̀ tó bá wáyé láàrin ọkùnrin kan àtobìnrin kan síwájú sígátùlẹ̀ ápìdì síwájú gbólóhùn ìtakókò yìí sí onípe zina alẹ́ ti sọ ìdíyà rẹ̀ fún kálukú wa ẹ̀já jìnà sí náà alọ́sùn wá sí kò ń so ìbéèrè ní ìtọ́wá tó fẹ́ wáyé a mọ̀ sí ní insha ṣe lórí masturbation masturbation ni kí ara ọmọkùnrin wá tọ́wá fi ọwọ́ ara rẹ̀ kó fi máa pẹ́ẹ̀sì ara rẹ̀ títí yóò fi dámira that is masturbation fífi ọwọ́ dámira Islamu fẹ́ Islamu fẹ́ ṣẹ̀rí a ní vital problem tó lágbára wàláì a ní societal problem tó lágbára then àwa tá a jẹ́ ọ̀dọ́ àtúwá mọ̀ wọn ara wa a mọ ìwọ̀n ara wa ẹlòmíì to ti yẹ kó ti fẹ́yàwó yóò sọ pé òun fẹ́ gba dìgírì kóun tó níyàwó torí kó ti ka dìgírì yẹn kún pé o nìkan ni ọ̀nà àbáyọ ẹlòmíì tó ti yẹ kó fẹ́yàwó yóò sọ pé tóun ò bá sì níye property báyìí òun ò ní fẹ́ yàwó tó sì já sí wípé nìka àgẹ́gẹ́ fún ara rẹ̀ many asbáàbì risky ni nínú okùnfà tọ́lọ̀ mọ́ fi pèsè fún ẹ̀dá ni nípasẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin àmọ́ ní twenty five twenty six twenty seven twenty nine thirty thirty one thirty two thirty three thirty four thirty five gbogbo àsìkò tó ti ń wọ 25 26 lọ yẹn tó ń lọ sí 30 tó ń lọ sí 30 fáìfù àdámọ́tọ́lọ ń dámọ́ o lè mọ́ gba ẹ̀rọ mọ́ o sì fẹ́ ṣe sìnà nípasẹ̀ bẹ́ẹ̀ ọ wà máa fi masturbation ọ máa fi relief ara rẹ ẹ̀sìn òsì faramọ́ masturbation dípò yẹn ààwẹ̀ lọ́mọ̀ gbà ṣùgbọ́n míì mo ti ráwọn kan rí tí wọ́n ní ààwẹ̀ yẹn gan kò tún ra àwọn múlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ààwẹ̀ ó lójú ẹni tó ràn so tí ó ààwẹ̀ ọ̀bà wọ́ọ̀kì fún ọ nìká ó wọ́ọ̀kì fún ọ ti ṣẹ́ sọ bó ti nìká ni ní ṣókí masturbation kò dáa ṣiṣẹ́ tọ bí ó sì máa ní tọ́rọ́kọ́bọ̀ lọ́wọ́ tó bá wá fẹ́ ṣègbéyàwó mọ́lọ mú mọ́lọ èèyàn kan níbi tí àgbọn ti ga mọ́sọ̀pọ̀ fẹ́ lọ fẹ́ ọmọ tó ga sí wípé tẹ́ bá fẹ́ ṣègbéyàwó owó tẹ́ǹsì gan ó tó yín jẹun fọ́dún kan nígbà bá lọ ṣègbéyàwó pẹ̀lú ẹnìkan tí wọ́n lọ gba tẹ́ǹtì wọ́n sí tẹ́ǹtì wọ́n lọ bí one fifty thousand ṣébù ẹ̀ ní máa gba tẹ́ǹtì ara bẹ́ẹ̀ ti ń kó bara yín nù ara bẹ́ẹ̀ ti ń kó bara yín nìyẹn ìgbéyàwó tẹ́ẹ̀ṣe tẹ́ẹ̀dọ́kò ń pálọ̀ tí bàbá ọmọ sọ pé mo yọ̀ǹda ọmọ mọ́ ọmọ lọ lé rẹ ẹlọ́mọ sáyé yín lọ tó wá di wàhálà sí wa lọ́rùn tó di wàhálà sí wa lọ́rùn gbogbo àwọn pastors tó ń kọntribútì sí bí àwọn ọ̀dọ́ òṣè ètè máa fẹ́yàwó nìyẹn àìwá tètè máa fẹ́yàwó àwọn ọ̀dọ́ ó wá ń bí ṣìnà rẹpẹtẹ ọmọ àlè rẹpẹtẹ kọ́nà kó sàánú masturbation kò dáa subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta wa atubu ilayk